الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين الحمد لله ذي الفضل الأكبر الذي خص كل موسم بعبادة تقرب عباده منه رحمة وفضلا منه فتبارك الله ذو الفضل العظيم عباد الله بعد الأيام السبعة المقبلة سنكون إن شاء الله في بداية العشر الأواخر من شهر رمضان وإن الاعتكاف في العشر الأواخر سنة مستحبة يرغب فيها التماسا للخير بكثرة العبادة وطلبا لليلة القدر الذي قال فيه تبارك وتعالى ليلة القدر خير من ألف شهر عباد الله عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يجاور في العشر الأواخر من رمضان أي كان يسكن المسجد في العشر الأواخر وقال تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان وقال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه بل كان قد قال هذا في جميع ليالي رمضان ولكن هذا آكلوا وأعظم أجرا فاستمسوه اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين عباد الله الاعتكاف هو المكث في المسجد لطاعة الله فمن اعتكف فمن اعتكف منكم فليشغل نفسه بأعمال بأعمال الطاعة من صلاة وتلاوة وذكر الله بالتسبيح والتحميد والتكبير والاستغفار والصلاة على النبي صلى الله عليه وسلم والإكثار من الدعاء لينال خيري الآخرة والدنيا أما الاشتغال بالعلم تعلما وتعليما فهو أمر مختلف فيه وإن اتفق على أنه لا يفسد الاعتكاف على المعتكف إنما فقط كرهه بعض العلماء لكونه مشغلا, مشغلا عن الأولى وإياكم والانشغال بما منه فرضتم أي أشغال الدنيا والتواصل الاجتماعي وكثرة الكلام فيما لا ينفع ولا يعني المرء وإياكم عباد الله إياكم أن تلووا عبادة الله بترك الكلام ظنا أن ذلك بنفسه جالب للأجر وظنا أن ذلك مقبل للاعتكاف كما يظن بعضهم فيخرص عند الذكر ولا يرد على المسلم عباد الله ما كان النبي صلى الله عليه وسلم يمتنع عن رد السلام بالقول إلا أن يكون في الصلاة وإلا أن يكون على غير وضوء يبطل الاعتكاف مباشرة النساء بالجماع والحيض والنفاس والخروج من المعتكف من المعتكف بغير بغير حاجة فقد روت عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم أنه كان لا يدخل البيت إلا لحاجة الإنسان إذا كان معتكفا فيباح له كذلك أي للمعتكف الخروج من المسجد لقضاء الحوائج الأساسية كاحتضار الطعام عباد الله وخير معتكف المسجد الحرام ثم المسجد النبوي الشريف ثم المسجد الأقصى واتفق على جواز الاعتكاف في هذه المساجد الثلاثة واختلف فيما سواها على اختلافهم في في تفسير قوله تعالى ولا تباشروهن وأنتم عاكفون في المساجد فمن اعتمر منكم فاستطاع أن يعتكف فهو خير له والعمرة شيء والاعتكاف والاعتكاف شيء آخر ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم adúpẹ́ fún ọlọ́run ọba ọba alákùnrin ọba tí ó wù nínú ọlá ẹ̀ pé kò wọ́n fi oríṣiríṣi ìbáadà wọ́n oríṣiríṣi àkókò lé ìkan là ń ṣe lọ́wọ́ yìí àwa ń lo òǹgbẹ àti ibi tó bá wá di ìjọ mẹ́jọ lẹ́yìn tí í ṣe jọ jímọ̀ tí ń bọ̀ tí ó jẹ́ ọjọ́ kọkànlélógún oṣù Ramadan pẹ̀lú ògbọ́lọ́wọ́n ọba a ti wà nínú ọjọ́ mẹ́wàá ìgbẹ̀yìn oṣù yìí àwọn ọjọ́ mẹ́wàá yìí súnà aṣáájú ẹ̀dá nípa bá a ṣe bá wọn lò òun náà ni pé a máa múra sí gbogbo ntàmù níbàdà tó ti ń ṣe bọ̀ láti bẹ̀rẹ̀ Ramadan a máa túbọ̀ múra sí wọn pàtó nínú ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn yìí a máa ṣe tí àwọn afáǹpẹ̀ ní al-i'tikaf i'tikaf àṣìgbọ́ ẹ̀ òun ni khalwa táwọn kan máa ṣe nílẹ̀ wá ń bí yìí pàápàá jùlọ àwọn àfáà tí ò sí lórí súnà tó jẹ́ pé àwọn a máa ṣe láti farapamọ́ sínú ọ̀rọ̀ yàrá wọn ni tí wọn ò ní jáde lọ kí wọn ọ̀ràn yàn eléyìí la sọ fún wa pé àdáda lẹ́sìn ni tó fẹ́ jọ kálúwà tànàbí máa ń ṣe ìfarapamọ́ tànàbí máa ń ṣe inú rọ̀mọ̀dọ́n ni máa ṣe sí níjọ́ mẹ́wàá lẹ́yìn òun ni àwọn apáǹpẹ̀ ní alìjẹ̀síkàf ó sì ní àwọn májẹ̀mú àwọn òfin tó dé táàyè ni má gbà ni láti máa tún palẹ̀ tán bí ṣùgbọ́n tí ó dájú ni pé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam a máa tẹra mọ́ ìbáadá yàtọ̀ níjọ́ mẹ́wàá yìí àwọn ìyàwó ẹ̀ ní táwọn bá ti wọjọ́ mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan òbíṣẹ́ ọlọ́run a máa ṣe bí ẹni kápá aṣọ sókè nípa ẹni tó fẹ́ tarabọṣẹ́ ìyẹn ni pé àkókò tó fi ṣe ìbádà a tún máa lékún yàtọ̀ torí kíni ó fẹ́ ṣe kòńgẹ́ òru lẹ́yìn lẹ́tùn kọ́dùn tọ́lọ́hún ọba ròyìn pé àpọ́nlé tí ń bẹ fún ọ̀hún ó lóore ju ká fi ẹgbẹ̀rún oṣù ká fi sin ọlọ́run ọba lọ. Ànábì sallallahu alaihi wasallam ẹni tọ́lọ́run bá fi Kùránì wọn sí wa òun náà ń sapá pé kóun ṣe kò ń gẹ ọjọ́ kan nínú ọjọ́ mẹ́wàá yìí kò fọwọ́ ẹ̀kọ̀yà pé ọjọ́ kan báyìí pàtó ni ẹ̀dá kò ká tẹ́tí dáadáa ó ní. أريت ليلة القدر ثم أنسيتها àti kọ́kọ́ fi òru lẹ̀ lẹ́tọ̀ kọ́dùrù mọ̀ ní àti kọ́kọ́ fi hàn ní ọjọ́ tó jẹ́ pàtó kan nínú ìwáyà hadith kan lọ́dọ̀ imam ahmed bin hanbal wọ́n lánàá náà dìde mọ́ṣáláṣí ní ìdájí ọjọ́ tí ọlọ́run fi òru lẹ̀ lẹ́tọ̀ kọ́dùrù yìí hàn àwọn sàhábà méjì kan wọ́n wá ń bára wọn fa nǹkan wọ́n gbóhùn sókè wọ́n ṣe bí ẹni pariwo mọ́ra wọn òjíṣẹ́ ọlọ́run ní ọlọ́run wá tìyẹn ṣe sábàbí ó kó ìrántí ọjọ́ tó jẹ́ pàtó ó kó kúrò níyì òun ọlọ́run ọba ọba zakiya ni ó mọ ohun tóun fẹ́ ṣe kó tó ṣe é ó mọ̀ pé bí iná là ń bọ̀ kó tó ní kí baba ńlá wa ádámù ṣe tó ṣe lọ́gbà ìgbẹ́ náà ó fi yẹn ṣe sábàbí nínú dáadáa tọ́lọ́run gbà lérò sí wa ni pé kó má jẹ́ òru kan ṣoṣo láti ṣe ìbádà ká fi gbogbo ọjọ́ mẹ́wàá yẹn ṣe ìbádà níṣe ẹni tí ò mọ pàtó ọjọ́ tí ó jẹ́ tó sì ń ṣojú kòkòrò pé ẹni ọjọ́ náà bá fò ó pàdánù púpọ̀ aṣíwájú ẹ̀dá tó mọ gbogbo ẹ̀ òun la sọ pé a máa fi jọ́ mẹ́wàá wá Laylatul Qadr kì í dá ọjọ́ kan pé ọjọ́ kan pàtó báyìí kí ló wá sọ ó ní taharraw Laylatul Qadr fil witr min al-ashr al-awakhir min Ramadan ó ní ẹ wá Laylatul Qadr ẹ wá sí àwọn ọjọ́ aláṣọ odd number days tí ń bẹ nínú ọjọ́ mẹ́wàá Ramadan ó ti kọ́kọ́ ní ẹwà síjọ́ mẹ́wàá tó kọ́yìn Ramadan ó wá ní kì í tẹ́ ṣe gbogbo ẹ̀ àwọn ọjọ́ aláṣọyé twenty one twenty three twenty five twenty seven twenty nine gbogbo ẹ̀ pátá kò sí ìsìn òní ìjẹ́ ń bẹ̀. sẹ́yìn bá lọ tú àwọn síra hadith tó fẹ́ wá ọjọ́ wo gan-an ni àpèjúwe sáà nàbì ti júwe bóòlù lẹ̀ lẹ́sìn kọ́tìrì ṣe rí ọjọ́ wo ló bámu jù èyí ó rí i pé kò ṣeé ṣe kéèyàn sọ pé kan ní pàtó náà àwọn ọjọ́ bíi márùn-ún wọ̀nyí àárà sọ sílẹ̀ tí ó fẹ́ mu dání lórí pé a ah, twenty first lè tá a bá lọ wo tó tún sọ ń pa twenty first ọkàn ó balẹ̀ pé twenty third ni bẹ́ẹ̀ náà láàrin ti twenty fifth bẹ́ẹ̀ láàrin ti twenty seven àṣé ní máa rò pé ọjọ́ kan pàtó ni èrò tiwa lásán ni eléyìí ni ó mú afẹ́ pé àkíyèsí sí pé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tó lọ́lọ́wọ́ ọba fi mọ òun ó tún wá kó kúrò nílé òun kò ṣàìmọ̀ nǹkan táwa rò pa mọ́ nílẹ̀ wa nípa twenty of Ramadan tọkàn wa fi máa balẹ̀ pé twenty seven sì ni tó fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí twenty seven of Ramadan ni wọ́n máa ń mú ní Laylatul Qadri wọn abẹ́ ọlọ́run fún àwọn bàbá wa tí wọ́n tó wá sínú ẹ̀sìn yìí ara dáadáa ṣe wọn làwa náà jẹ́ tí wọn ò wá sílé kéwú ìgbà yìí sáà ń sọ ìyá àná ìlú máa bọ̀ ṣùgbọ́n wọ́n ní tí òkété bá dàgbà tán ọmọ ọmọ ní máa mú nígbà táwa ti wá lọ kọ́ wọ́n kọ́ wa ń bí àtúlọ̀lẹ̀ lárúbáwá àwádé ohun tá a mọ̀ fáwọn bàbá wa fi àníyàn tó dáa tó rẹwà ṣe a máa bẹ ọlọ́run àti bàtọ́ ọgbà fún wọn má dàlú wọn láyà a wà á fi nǹkan ní ká lọ kọ́ a wà á fi kún iṣẹ́ wọn a fi tuntun ìpè nígbà ìmọ̀ tá a bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní lè ṣàmójúkúrò fún wa pé ká mú ọjọ́ kan pàtó ká wá ṣe bí ìgbà tá à ń ṣe àjọ̀dún kọ́mítì mọ́ṣáláṣí máa ń múra sí ọjọ́ náà làwọn fẹ́ gba owó lọ́wọ́ ẹ̀yìn tí ẹni lọ́wọ́ tẹ́ ẹ máa ṣàhùn wọn fi ń ṣe chairman wọn á tẹ́ bílòpù lẹ́yìn lọ́wọ́ àhà oúnjẹ àìsàn náà kúkú ni àbí ṣùgbọ́n bá ṣáájú ẹ̀dá bí ṣe ń ṣe ó yàtọ̀ ká bẹ̀rẹ̀ láti fi pé mímú ọjọ́ kan pàtó yìí kò bá mu kò bá kọ́ lẹ̀ mọ́ báwọn kan ṣe mú twenty seven à ń kọ̀ọ̀kan tí ó mú déètì mi tọkàn wọn sì balẹ̀ àwọn kọ́mítì mọ́ṣáláṣí pé ọjọ́ táwọn mú yẹn náà ní òru lẹ̀ lẹ́sìn kọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run torí jù lọ òun kò fọwọ́ ẹ̀ ó ní the odd number day in the last ten days of Ramadan ní ká wá sí kí ni máa wá fi ṣe aha. Eh, lọ́pọ̀ àyè táwa tí máa celebrate kápẹ́ ní celebration táà tí máa celebrate Laylatul Qadr bí ìtẹ́ ṣe celebration lẹ́yìn kó jẹ́ eh, àwọn àfáà náà máa ṣe wá sí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n táwọn àfáà onísúnnà sọ ni pé àtàlìm ọ̀tàlùm ká máa kọ́ ní kéwù àbí ká máa gba síra nínú pàǹṣe irtikaf ta tó ń sọ Laylatul Qadr kìí ṣe ń tó dáa tó a ti kọ́ darí pé nínú àwọn afáàfin àwọn kan bí Imam Ahmed bin Hanbal ó ní pásìkò bá há fún ni kí n ta ní lásìkò tí ò ní tó ní wá mọ̀ ká tó ṣe àzíkìrí fọlọ́run ká tó yan náà sílà ó ní ká kúkú lò lórí ìmọ̀ torí pé ìmọ̀ta níyẹn òun ni ó ju àwọn ìbádà kéékèèké tí ládàá wọn máa ń kan sọ́mọ̀ fún ni òun ni ó la nínú àwọn àṣìṣe tí máa ba iṣẹ́ jẹ́ lọ́dọ̀ ọlọ́run táwọn òbí nímọ̀ táàfin ní máa fi ìtọ̀sán ìgbẹ́ ìmọ̀ lẹ́yìn tó bá ṣe tó ní láǹfààní yóò kún ṣẹlòmíì láǹfààní Imam Ahmed ó lé ní òkùnkùn fún ìmọ̀ lákòókò mi tí ò bá ti tó pín ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ téèyàn bá ń ṣe ìtìkáàfù lọ́wọ́ wọ́n ní rárá kì í ṣàyè ká máa kọ́ ní kéwú kì í ṣàyè ká fẹ́ gbà kéwú aláhùnmá àyàfi tó bá jẹ́ pé ẹni tó wá ṣe ìtìkáàfù nǹkan kan wá wú lójú ó wá fẹ́ béèrè báwo la kì í ṣe ṣùgbọ́n kì í ṣe ní táà máa di tíra wá pé ìwọ̀n ọjọ́ mẹ́wàá yìí á ah, eh, tíra lóga tí mo fẹ́ kọ́ lọ́dọ̀ àbúmọ́fẹ́ nínú ìrìkọ́bà nínú àkókò ìdíkà wọn ní rárá ní tá àmì máa fi ṣe ní kíni o àsọlá yóò máa yẹn náà fílà wà zikr àtàfíà àtàkbír àtàhmí ìsìnfà àti dùá àwọn kan tá àmì máa fi fi ẹsẹ̀ ká kù ṣe dédé àwọn afáà ní ó tiẹ̀ jẹ́ pé àwọn ò sọ pé ká mọ́ àbí ká kọ́ mọ́ wípé bóyá ó ba ìtìkáàfù jẹ́ ṣùgbọ́n ń ta gbàlérò pẹ̀lú bá a fẹ́ ṣe ìtìkáàfù kọ́ nìyẹn à ń sọ eléyìí torí pé à ń rí lórí social media ìṣe tí ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ṣe ìtìkáàfù wọn àwọn kọ́mítì wọn a máa ṣáàjà àwọn tó fẹ́ wá sí mọ́ṣáláṣí wọn wá ṣe ìtìkáàfù tá a bá bẹ̀rẹ̀ pé kí ló fà á àwọn náà rí wí hmm. á ní facility àwọn tí wọ́n á fẹ́ lò lásìkò yẹn ipa àwọn òkà àti ìdábòkà àta ẹ̀rọ yàtọ̀ sí pé ẹlòmíì ò fẹ́ jẹun òru àwọn ò yan kúùkù tí ó máa dáná fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́mítì mọ́ṣáláṣí mi àmọ́ wa bá débi pé àwọn tí ò bá dá owó yẹn tí wọ́n ń ṣe yẹ́kìkà wọn ò ní láǹfààní sáwọn nǹkan kan níbo mi wọ́n á tẹ̀ fọ́fọ́n pé kò sáàyè yẹ́kìkà fẹ́ni tí ò bá dá owó yẹn wọ́n á tún máa wá yàn níbòmíì wípé fáwọn ọjọ́ ìtìkáfù yẹn ẹni báyìí ni ó máa bá ní sọ̀rọ̀ tí ó máa ṣe lẹ́kítọ̀ àwọn eléyìí làwọn sọ yìí pé rárá àwọn àfáwò gbà wá yànjú ẹ̀ wọ́n ní ẹni tó kéré jù nínú nípa àlejò ìṣèlú náà ká sọ pé màkìrú màkìrú ni ohun ẹ̀kọ́ ni òjíṣẹ́ lásán lọ́lá sẹ́lẹ̀m ó ní ẹni bá ṣe kìyàmù lẹ́yìn nínú Ramadan nígbàgbọ́ sí ọlọ́run ọba pé yóò san òun lẹ́sàn ẹ̀ òkú fẹ́rẹ̀ lẹ́kùn máa tapá dẹ́mà mi sẹ́ńdẹ̀ ọlọ́run forí gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ṣáájú ó fi tù ú ó tún wá sọ̀rọ̀ ẹ̀ nípa ẹni bá fi òru lẹ́yìn lẹ́sìn kọ́sìlì náà ṣe ìdúró kí n kọ́ ọba wọ́n ní tó bá jẹ́rú ẹ̀ ló sọ fún gbogbo ọjọ́ Ramadan kó tún wá sọ ọwọ́ ẹ̀ ní pàtó tó lè lẹ́sẹ̀ kọ́dùrù fàhádà àkẹ́l eléyìí tún rinlẹ̀ ládẹ́ ó tún kún yàtọ̀ ìdánilójú pé kò ní ṣàìrí bẹ́ẹ̀ ó tún kún yàtọ̀ àwọn tó mẹ́wàá yẹn tọ́lọ́run bá ní pé ìyẹn ó lè fi ṣe èyí tó pọ̀ jù nínú ìbádà á ah, kókó oríire o pọ̀ báyìí kéèyàn máa bí ọlọ́run pé à ń wò lọ́ọ̀kan ni ọlọ́run dákun jẹ́ ká wà nínú àwọn tí ó lè kóra ró tí ó lè rọ́jú ṣe gbogbo tí wọ́n fẹ́ ká ṣe nínú ẹ̀ aṣáájú wákàtí kan àbọ̀ tá à ń kí ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ rí pé okun wọn ò gbé ẹni tí ò bá lè dúró pẹ́ ó sì fẹ́ ṣe kíkà àǹfààní wà fún pé tí ò bá lè kírun pẹ́ kó jókòó kó ṣe tìláwà kó ṣe zikir kó tọkọ̀ án lọ́pọ̀lọpọ̀ ẹrú sí ọlọ́run ẹ má jẹ́ kí àwọn tí ò yẹ kó gba ìbá dàdà lọ́wọ́ yín tẹ́ ẹ sá fún ẹ má jẹ́ ó tún bá yín wá sínú mọ́ṣáláṣí tẹ́ bá ń ṣe ẹ̀ kíkà bù ẹlòmíì tòun ti kó ṣe ẹ̀ kíkà bù lọ́wọ́ gbogbo business call tó fẹ́ gbà nígbà tí ó ṣe critical gbogbo ìdíwọ́ ayé social media eh, journey tí máa rìn kiri gbèrègbèrè yẹn á tún pàdé nínú mọ́ṣáláṣí kódà lọ́dún kan nìkan náà mọ́ṣáláṣí wa lálẹ́mọ̀ṣọ́ a ní láti máa ti àwọn ọ̀dọ́ ń lọ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìsọ̀sọ̀rọ̀ fútbọ́ọ̀lù nínú yẹ́tìkàpù tó túmọ̀ sí pé ẹni tó wá ṣe yẹ́tìkàpù ohun tá à ń ṣe nínú yẹ́tìkàpù yìí rárá ẹni tó ń bá ń bọ̀ kó múra kó wá ké koran òun wá ṣe zikr òun wá sọ̀rọ̀ àdúrà tóun kì í ráyè ṣe ń lé òun fẹ́ farapamọ́ fún ọjọ́ mẹ́wàá yẹn ẹrúsìn ọlọ́run àwọn àfáà ní àpẹ ẹnu lórí mọ́ṣáláṣí tó tọ́ka ti ṣe bí ẹ̀sìnká ṣùgbọ́n ni wọ́n kò lórí mọ́ṣáláṣí mẹ́ta kan kàábà mọ́ṣáláṣí òṣìṣẹ́ ńlá ní bàjẹ́nà àti almasjidul aqsa tẹ́ bá béèrè kí ló lè fa ìyapa ẹnu nígbà tọ́lọ́wọ́n bá ní wàlá tubashiruhunna wa antum aakifuna fil masajid ẹ má ṣe súnmọ́ àwọn ìyàwó yín nígbà tí a bá ń ṣe yàtìká láwọn mọ́ṣáláṣí ṣé kò sí pé gbogbo mọ́ṣáláṣí bọ̀ àhà ṣùgbọ́n wọ́n ní Qur'an kì í dára ẹ̀tù tá a bá rí àyà mi tí ó tu àwọn olùsùn hadith anabi tí ó tu ìyá wa Aisha ó wá ní la yàtìká illa fi masjidin jami'a yàtìká kò a kì í ṣe ní gbogbo mọ́ṣáláṣí o àti mọ́ṣáláṣí tó bá jẹ́ jámírù tí wọ́n máa ń kírun jímọ̀ níbẹ̀ àwọn àfáà kan wá ní kò mọ́ níbẹ̀ akúnrẹ́ hadith mi tó ní láì àtìkà ilá fílmẹ̀tà jíde sẹ́láàtà kò sí àtìkà àfi láwọn mọ́ṣáláṣí àgbà mẹ́ta kàábà lẹ́bínà àti alimẹ́sìlù àpọ̀ ibi kì í ṣe ààyè ká máa tú palẹ̀ pé ta ń rí wí nú wọn ta ni ò rí wí gbogbo àlàyé tí mo ń ṣe yìí mo ń ṣe fẹ́ni tọ́lọ́run bá ní kó láǹfààní àti lọ sí ìkan nínú àwọn ààyè mẹ́ta tí wọ́n lòun ló lọ́lá jùlọ tí í ṣe Mẹ́kà láti lọ ṣe tí àtìká àbí Mẹdínà ṣùgbọ́n àwọn tí wọ́n bá kì sọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ní aléṣe ńlẹ̀ wa àwọn àfáà tó gbé àwọn lọ làwọn tó sọ̀rọ̀ yìí a ní sọ pé sọkúsọ ọ̀rọ̀ ni ṣùgbọ́n kó lè wà ní inú ìmọ̀ ẹnì kọ̀ọ̀kan wá pé àṣàwọn afá àti ẹ̀ ní ọ̀rọ̀ lórí ṣóṣẹ̀tọ́ àbí òṣẹ̀tọ́ ká ṣe itikaf láwọn mọ́ṣáláṣí àdúgbò òun la ṣe mẹ́nu bá àwa bẹ̀ ọlọ́run ọba yìí pé ibikíbi tó bá wù ká ti ṣe ọlọ́run dákun máṣá ìtẹ́wọ́gbà fún wa kó jẹ́ ká rí ẹ̀mí papọ̀ lórí tí wọ́n fẹ́ ká fi itikaf ṣe àwọn tó bá jẹ́ ọlọ́lá olówó nínú wa àkókò tó yẹ ká rí pé wọ́n ná owó wọn nínà tí ó ṣe tálíkà lójú kòkòrò lélẹ́yìí umra kìí ṣe ìrìn àjò tálíkà àwọn tí wọ́n bá lówó èyí tí wọ́n tún máa lọ New York lọ Rome fáwọn lọ ṣe vacation yẹn tí wọ́n máa tájẹ̀tì pé àwọn ó lọ ṣe umra nínú Ramadan torí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní umratun fi Ramadan ka hajjatul ma'i kéèyàn ó rí umra ṣe nínú Ramadan ó ló dàjẹ́ ikú báyìí ni Muhammad ṣe hajj àkọ́kọ́ ládẹ́ kì í ṣẹgbẹ́ ládàá hajj ẹlòmíì ọ̀rọ̀ anábì ni kì í fi sọ̀rọ̀ fẹ́nu ọlọ́run ló ní kó sọ ẹni bá gbàgbọ́ bẹ́ẹ̀ kó fi wá àníyàn bẹ́ẹ̀ lọ ṣe umra bí òdìjọ́ mẹ́wàá yẹn lọ kó ní lè fi pé lágbára ọlọ́run ládàá kóun bá anábì ṣe hajj kó wà lákọọ́lẹ̀ kó ọ̀tọ̀ wá ká lọ ṣe umra ọ̀tọ̀ ní ká tún wá láníyàn pé ta bá lọ ṣe umrah afẹ́ ṣe i'tikaf torí pé ẹni tó bá lọ ṣe umrah tó lọ kàábà lọ kírun tó ń padà sí hòtẹ́ẹ̀lì ẹ̀ tó ń lọ tó ń bọ̀ tó ń lọ rà tó ń lọ tà àá ṣe umrah ṣùgbọ́n kò ṣe i'tikaf ẹni fẹ́ ṣe i'tikaf òfin i'tikaf ni pé tá bá ti wọnú mọ́ṣáláṣí fún i'tikaf ní ìtí èyí tó pọ̀ jù nínú àwọn àbá wọn ní ká máa wọnú mọ́ṣáláṣí fún ìsìnká ní àkókò tí òòrùn twenty first day tí ò tí ì wọ̀ ìyẹn ní kéjọ́ táwọn bá jẹ́ twenty mo rò pé twenty one um, fourteen ló jẹ́ lé ní àbí so ìjọ jímọ̀ tó ń bọ̀ ní á jẹ́ twenty first ó túmọ̀ sí pé ní táwọn àbá yìí sọ ni pé nínú Islam òru ní ṣáájú ojúmọ́ àtò táàwọ̀ bá ti pé twentieth tí ó máa jẹ́jẹ́ thursday kóòrùn ọjọ́ yẹn ó tó wọ̀ kéèyàn ó ti wà ní inú mọ́ṣáláṣí tó fi fẹ́ ṣe yẹ́sìkà kó fi jẹ́ pé òru twenty first yẹn táàmọ̀ bóyá òun náà ní ìjẹ́ lẹ́lẹ́sùn kọ́dùn á báyọ̀ nínú pòṣe yẹ́sìkà lọ́wọ́ adé hadith ìyàwó Aisha lóòótọ́ tó ní ẹ̀yìn àsùbá lànàbì máa ń wọ mọ̀tẹ́kẹ̀f àwọn àfa wa tu nítorí tí ò kórí gá èyí tá a sọ ìwọ́n ní rárá a ti wà nínú mọ́ṣáláṣí ṣùgbọ́n àgọ́ tó ní kọ́ bá ń pa tẹ́ǹtì tó ní kọ́ bá ń wá sí ààyè kan ìgbà náà ní máa kó sínú ẹ̀ ṣùgbọ́n a ti wà nínú mọ́ṣáláṣí lóru ọjọ́ yẹn tó kápẹ́lẹ́ ìtọ́kàn ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe bí àtìkà nù wa àwọn nǹkan kọ́ṣẹ̀tọ́ fẹ́ni tó ń ṣe bí àtìkà náà ìtì ká kò ṣe léèwọ̀ pé ká lọ wẹ̀ a lè lọ wẹ̀ kò ṣe léèwọ̀ pẹ̀lú pé ká fá irun orí ká dé irun imú kù àwọn irun ara sàmẹ́bí ní ká tu ká tu wọ́n gbogbo eléyìí ìtì ká kò sàbò kò ṣe léèwọ̀ tí ẹ̀tì ká afẹ́ ká ṣe níṣẹ́ ẹni tó fẹ́ bá ọlọ́run ọba múlẹ̀ níwọ̀n ọjọ́ mẹ́wàá yẹn ó múra wá pé tó bá ṣeé ṣe pé kó o má jáde kúrò nínú mọ́ṣáláṣí bí Aisha ṣe ròyìn ìka pàlẹ́bì ó ní tó bá ti wọ sí ìka afẹ́tọ̀ àbáfẹ́ gbọ̀nsẹ̀lẹ̀ kan ní máa mú jáde àwọn kan máa fẹ́ ṣe ìka tó lè jẹ́ pé bí wọ́n ti fẹ́ ṣe jìnnà sílé wọn tí ò fẹ́ tí a gbọ́ oúnjẹ fún wọn àwọn àfáà ní kò ní láì sí tí wọ́n bá jáde lọ sí tòsí láti lọ ra oúnjẹ wọ́n ní tí wọ́n bá tẹ̀ tí wọ́n ra oúnjẹ ọ̀hún tí wọ́n má jẹ́ ń bẹ̀ tí wọ́n wá jẹ́ ní inú mọ́tì kó lè fi rẹlẹ̀ pé hájà necessity ló gbé àwọn jáde ẹni tó ń ṣe ìtìká kò sí tó kan pẹ̀lú kí wọ́n lọ kírun jàmáza wọ́n fẹ́ fi òkú kan lọ sí tẹ́ àbí pálá rẹ̀ kan wọ́n fẹ́ lọ yẹ̀wò rárá kó fi ìdí mọ́nú mọ́ṣáláṣí kó fi àkókò yìí kó fi wá ìyọnu ọlọ́run ọba ẹ̀ kí ló bá ìtìká sílẹ̀ ọlọ́run ní wọ̀ láti bá ṣe rúhùn náà wà á ń tún á ti kó lọ́kùnrin lọ́jáde ẹni tó ń ṣe ìtìká lọ́wọ́ gbogbo tó ṣe èèwọ̀ fáláwọ̀ náà ló ṣe èèwọ̀ fún un ṣùgbọ́n tó bá wá lọ ṣe àwọn nǹkan kan lákòókò tó ń ṣe itikaf lọ́wọ́ yóò máa ba itikaf rẹ̀ jẹ́ bíi kó súnmọ́ obìnrin tó ń bá rẹ̀ jẹ́ ó ba itikaf rẹ̀ náà jẹ́ tó bá jẹ́ obìnrin lẹ tó ṣe itikaf táwọn afọ́ sọ pé ìwọ̀ ni wọ́n sọ pé ìwọ̀ ni ṣùgbọ́n wọ́n rìn ín mọ́ wa létí káwọn ìyá wa gbọ́ dáadáa wípé kóbìnrin ó máa pa ilé ọkọ ẹ̀ yìí kópa ìtọ́jú ọkọ ìtọ́jú àwọn ọmọ tì níbi tó ti yẹ kó máa gbọ́ jíjẹ mímu fún ọ láàárín òru nítorí ojú kòkòrò ẹ̀sìkà wípé ládá tí ó rí bẹ́ẹ̀ náà ládá tí ò ń rìn ní ṣùgbọ́n a máa rí àǹfààní pé bóyá ọkọ ẹni ó láwọn ìyàwó tó pọ̀ tó jẹ́ pé kíkan nínú wọn bá lọ jókòó sí mọ́ṣáláṣí fóun ṣe ẹ̀sìkà láti rí tìláwà ṣe ààyè òní yọ sílẹ̀ ẹni tọ́lọ́mbá nítorí báyìí fún kò ní láyé ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n nìkan lọ́dọ̀ ọkọ ìwọ náà ló bá ọkọ gbóúnjẹ ló bá àwọn ọmọ gbóúnjẹ tó wájà kójú rẹ̀ mú torí pé o fẹ́ lọ ṣe díẹ̀ síta wọ́n ní nítorí ẹ̀ka tó síwájú ńlá tó sẹ́yìn yẹn káwọn ìyàwó gbọ́ dáadáa ẹ̀rú fi ọlọ́run obìnrin tó bá ń ṣe díẹ̀ síta lọ́wọ́ tó bá torí háìdọ̀ ẹ̀ bí síta kò pin àbí torí ẹ̀jẹ̀ nípa yàtọ̀ sáwọn ilé yìí jíjáde kúrò nínú mọ́ṣáláṣí fún ìdí tí ò tẹ́lẹ̀ yìí yóò máa ba tíẹ̀sì káàpù jẹ́ abiọlọ́wọ́n ọba àwọn tá a lánìyàn àti lọ sí ọmọrá ọlọ́run dákun fi wá sàkọsílẹ̀ àwọn tí wọ́n rí múra ọdún yìí ṣe àwọn tá a wá wà nílé abiọlọ́wọ́n ọba yìí pé ládàá fáwa náà ṣe ìbáàdà láàyè tọ́lọ́wọ́n ọba ti lè jẹ náà láti lè ṣe ọlọ́run dákun má jẹun bò wá. ẹ̀ka bá ń sọ̀rọ̀ pé àwọn mọ́ṣáláṣí kan pàtó lọ́lọ́wọ́ bá yọ̀ǹda tí ká ti ṣe ilé àtìkà nínú àwọn tí máa fẹ́ tako àwọn àbá tí wọ́n sọ ìbéèrè kan tí máa yá sí wọn lẹ́nu ni pé ṣé bí mùsùlùmí ṣe pọ̀ tó yìí ṣé gbogbo aláwa lówó ká lọ ṣe é kíkà fún ní mọ́ṣá ìbéèrè àwọn onímọ̀ máa ń yàtọ̀ sí àwọn aláìmọ̀ tó ní mímọ́ bá ṣe ìbéèrè fún tí ó béèrè kọ́ nìyẹn ìdáhùn eléyìí ni pé à bí mùsùlùmí ṣe pọ̀ tó yìí gbogbo akọ́lá láǹfààní àti lọ́sẹ̀ hajj kí ló ṣe tá àkọ́sí kan ládùúgbò wa nípa náà máa ṣe tọ́wá fún bẹ́ẹ̀ ajẹ́ pé àwọn ìbáàdà kan wà àwọn tọ́lọ́run bá fún ní nǹkan àti ṣe náà ló ń ṣe àwa yòókù kí látọ̀ báàlì sọ́tọ́tù láàyè kì í sí ìdí máa yẹ ṣá orí ọ̀pẹ ọlọ́run ọba ni ẹni ọlọ́run bá fún náà ní òru ṣùgbọ́n kò sí kan tọ́lọ́run ọba ṣe polówó pọ̀ nígbà tí ò ṣe èyí tó le tó ní kàmí láadá tí ó tó tí ó jù lọ tó bá farabalẹ̀ kẹ́kọ̀ọ́ bá nẹ́bí ìṣòro ní orí ọlọ́run ọba tó pọ̀ nínú àwọn nǹkan oríṣiríṣi ká kírun tán ìran àtùbá ká jókòó síbi tá a ti kírun ká máa ṣe zikir kó owó fi yọ ǹjẹ́ ẹran tó ládàá sáà lọ́sọ̀ pé màá gbọ́ tó ṣe olóyè ládàá ẹ̀ tó ṣe hajj àti èmi tètè bẹ́ẹ̀ náà bó ti jẹ́ pé kò bọ́ ọ̀nà ọyàn hajj kúrò lọ́rùn ẹ̀ ni èyí tó jọ́nà ọyàn ọ̀ràn ọyàn náà ni ó jẹ́ sáàbà ìpìlẹ̀ ọ̀sẹ̀ hajj ṣùgbọ́n àgbàláàdá èyí tá àná ti ju èèmù ayàn a ṣe méjì pé wọ́n máa yẹ ní ẹ̀kọ́ àǹtàwá nínú ìlà wàhùnúwà àbí ọlọ́run ọba gbogbo ìbádà tá a fẹ́ ṣe ọlọ́run dàpọ̀ ẹ ká lè kó ẹ̀mí ró ká lè kóra ró láti rí ṣe bọ́lọ̀ ṣe lóun gbà وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح ولا قامت الصلاة ولا قامت الصلاة الله أكبر الله أكبر